ألا فإن خير كلام كلام الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل محدثة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا ربكم في السر والعلن واعلموا أن ربكم سبحانه وتعالى كلفكم بأمور فيه سعادتكم في الدنيا والآخرة ولذلك افتتحنا هذه السلسلة بحديث عبد الله ابن عمر رضي الله عنهما وارضاهما أنه سمع نبي سمع النبي صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان الحديث ولذلك قدمنا وأخرنا قدمنا الحج لمناسبة الزمان وإن شاء الله اليوم ندخل فيما أخرنا وهي متعلقة بالصلاة مكانتها في هذا الدين شروطها أركانها أوقاتها وجميع ما تعلق بالصلاة إن شاء الله تعالى واعلموا أن الله سبحانه وتعالى جعل الصلاة فرض بين عباده المؤمنين والكفار قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين الآية وجدير بنا أن نبدأ هذه الخطبة بما صدر في حياة أصحاب النبي صلى الله عليه وسلم كما كتبه الإمام البخاري رحمه الله تعالى في صحيحه أن أسود رحمه الله تعالى ممن سمع من أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قال اصلا كنا عند عائشة رضي الله تعالى عنها وارضاها ونذكر الصلاة مكانتها وتعظيمها فقالت أم المؤمنين إن النبي صلى الله عليه وسلم لما مرض مرضه الذي فرق بها الحياة أذن بالصلاة فقال النبي صلى الله عليه وسلم مروا أبا بكر أن يصلي بالناس فقالوا إن أبا بكر إذا كان بالصلاة يبكي كثيرا فعاد وعاد وعادوا فعاد وعادوا حتى قال النبي صلى الله عليه وسلم إن كنا صواحب يوسف فلما أمر أبو أبا بكر الصديق عنه بالصلاة خرج النبي صلى الله عليه وسلم ولا يستطيع أن يقيم بنفسه بل يهادى بين رجلين ورجلاه على الأرض بوجه شديد حتى رآه أبو بكر الصديق وهو يريد أن يتأخر فأومع إليه النبي صلى الله عليه وسلم أن يقوم في مكانه إلى آخر هذا الحديث وهذا الحديث ما دل على شيء إلا أن يدل على أهمية الصلاة في قلب النبي صلى الله عليه وسلم حتى كان في فراش موته يخص القوم فقال الصلاة الصلاة وما ملكت أيمانكم نسأل الله الذي لا هو أن يجعلنا من الذين يقيمون الصلاة على وجه يرضيه عنا ويتقبله منا إنه ولي ذلك والقادر عليه أقول لك والله بطلان مسلم أترى قلق وكاب جفان نبوة محمد صلى الله عليه وسلم أنت الله ضارا فما جاء وقصف وعنده على نار أيوة أتى على نار يسن

láwọn ọdọ́ ló ti pẹ́ a kútùbà yìí pẹ̀lú hadith tàbí ti ọmúdà yìí pé hadith Abdullahi ibn Umar ti sọ fún akẹ́ níbi sallallahu alaihi wasallam ó sọ fún a bóni ẹ̀dẹ̀ sáwọn àfọ̀n ìsìláàmù tí èmi àti ìta wà lórí orí òkú márùn iná ni wọ́n márùn àwọn òkú yìí ọ̀fẹ́ ti náà ká gbàgbé káyọ̀ zaka káṣe Haji, kájáwẹ̀ ṣùgbọ́n púpà ó ti tàbí mọ̀ tààfin àti àtìwájú àti àtìẹ̀yìn nítorí pé ńgbà tá a bọ́nu púpà yìí ọ̀rọ̀ ìrúnlẹ̀ kápẹ́ńgbàtà parí ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀hádà ṣùgbọ́n akọ́rẹ́ ti ọ̀rọ̀ àwẹ̀ iwájú torípé àsìkò gbà náà ọba àwẹ̀ ni ńgbà tó ti jáde nínú Ramadan àtúntò ọ̀rọ̀ hajj náà ó tún bá mu àtúntò tàbí wọ̀ tààfin ìlọ́pàá tó fi jẹ́ pé kútùbà àti ni yọ wà bọ́ síbi àti sẹ́yìn ó padà sí pé wọ́n wá ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ padà òun náà lọ nípa àrùkùn sáàrin ní Islam òun náà lọ nípa ìran orígun ẹlẹ́ẹ̀kejì nínú àwọn orígun ẹ̀sìn tọ́jú bí Allah subhanahu wa ta'ala ó fi màmá ṣe pé

ما من نبي إلا بعثه الله بالصلاة òsì ànábì kan fọlọ́run ọba rán wáfáyé ó tí yóò dìtẹ̀ ọlọ́run ọba àkókò jẹ́ pé Allah subhanahu wa ta'ala yóò fún ní ìrún kò sí ànábì kan tọ́jà fi ìrún sínú iṣẹ́ tọ́ra kọ́dà àwọn ànábì tá àti tí Allah subhanahu wa ti fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ gbọ́gbọ́ ọ̀nà ẹ̀já ọlọ́run wa ní láwùlà anáwó kẹrin mùsàbíhìn tí èèbá ti dé àníbí ìwà Yunus ọwọ́ àlẹ́ tí ń fún ni ọlọ́run ní bàlábí bá fi bákan ní ìlàyà ọ̀rọ̀ máa wà nínú ẹja ẹ̀ kí ọjọ́ àti àfọ̀mọ̀tí yunus ṣe fún Allah subhanahu wa olú náà ní àfọ̀lá àrẹ́rì wípé ìrún má bá àfọ̀lọ́hùn mi nàbí yìí ọlọ́run òbí ànábì kan lè kó bèrè wọn. bákan a bá wo kíkọ́ àdúgbò ibrahim àríkọ́tọ̀ sàlá àdúgbò ibrahim náà ọ̀rọ̀ ọ̀rọ̀ kò jìnnà púpọ̀ ló fi jẹ́ pé inú mi jẹ́ kí àwọn ọmọ tí ó jẹ́ lára mi nínú

ó fi ànábì sallallahu alaihi wasallam ó fi ṣe àpèjúwe fún wa wípé gẹ́lẹ́ bíi mùsùlùmí tó ń rìn kan kó ń fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa ẹgbẹ́ bẹ́ẹ̀ màtó ti sọ wípé mẹ́sàn-án ọ̀wọ́ àjẹsọ̀lọ́ ọ̀gọ́dà mùsùlùmí ẹnìkẹ́ni tó bá wù pé lọ́la o òun náà fẹ́ pàdé ọlọ́run ká máa pe òun ní múmi ní mùsùlùmí pé ẹni tó gbàgbọ́ lọ́run ni onífàyọ̀ àfihàn àbí sàrààt kọjá arígbẹ́ àwọn àrùn yìí òun mójútó wọn o mímójútó ìrìn ìtọ́jẹ́ yìí pé ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ fúnra rẹ̀ ara rẹ̀ láti ní àpòjúwe tó ga jùlọ torí kíni alahadu lẹ́yìn baynana wa baynahum àtúfàrà àtúntà ń fi irun ó ní níta mẹ́fà mùsùlùmí àti kékeré ìyá rẹ̀ sọ́kọ́ ẹ̀ṣẹ́ lọ́dá ìdájọ́ lọ olóńgbòlóńgbò kódà ó lè yàgbọ́ kọ́mọ sáfì ṣùgbọ́n dáàbò òní ká mú èyí lágbàdà a pé lágbàdà àmà kírun ẹni tí èyí bá kírun ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ nígbà mi wípé irú ẹni ìfìrí ni. àti sọ́lọ́ bá rọ̀ sọ́lá akwad ó náà mọ̀ ìjọ kan kájọ bí èyí na ti pàtàkì lẹ́yìn ànábì sí sọ́lọ́ bá rọ̀ sọ́lá ó náà mọ̀ ìjọ kan àwọn kí lẹ tí ìmọ̀ nípa rọ ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó fi jáde láyé tí ń bẹ lórí ààrẹ wọ́n jẹ́ ààrẹ àṣekán ìrìnà ayé àròsùn sallallahu alaihi wasallam gómìnà ìsọ̀rà wọ́n bá wà fún ànàbí yìí pé àsìkò ló ti fún ànàbí o yá kí o ṣùgbọ́n ààrẹ ó ti mú ànàbí kàkà sallallahu alaihi wasallam fàkọ́rọ̀ ọ̀sùn sọ̀tọ́lára mú rọ̀ bàbá kan ìsọ̀rọ̀ yàbí ẹ̀kọ́kọ́ ti ẹ̀kọ́kọ́ lọ pàṣẹ fún Abubakar náà kọ́ máa kí òun fún ẹ̀yẹ lọ. àwọn ìyàwó aisha ti lọ́wọ́ àmì wọ́n sọ fún àwọn ìlú pé Abubakar tó tọ̀rọ̀ ní tó ní àná sọ fún máa kí òun fún àwọn ẹ̀yẹ èèyàn tó lọ́run ti dáhùn ní wípé tábàbí ìbá ti lè borí ìrùn báyìí ẹkún bẹ̀rẹ̀ ìrùn Abubakar àti ẹkún ọjọ́ lọ papọ̀ ni ọgbọ́n ti gbọdọ̀ yára rẹ̀ ni yóò máa wù ni yóò máa wù àwọn ìrìn gbọ́n ti wí kódà ní àwọn ọ̀sán bá nàá níbi ẹ̀sán bá ti kọ̀ọ̀kí máa wẹ̀.

fàkọ́rọ̀ jẹ́ rọ̀bì sọ́lára àǹtà wà jáde bó níbi ààrẹ ìmú ànàbí lè láyé sọ́tà alkiyam kò lè dánú àbípé nìtàfẹ́ pé yọ́ dàrí fúra rẹ̀ fàkẹ́rẹ̀ yóò há dàbẹ́ nà rọ̀bì lẹ́yìn ó ń sọ lọ́wọ́ wa ní kẹ́ wá èèmẹ́jì ọwọ́ abúlé àwọn àwọn afọwọ́rọ̀ ànàbí ní kẹ́ máa fọwọ́rọ̀ ẹ̀ tààrà gbẹ̀dá ọwọ́ afọwọ́rọ̀ ànàbí títí títí tí ànàbí fi wá jáde nílé ń lọ mọ́sáàsì ọ̀fẹ́ kí ló fà lọ́sùn hàn ọ̀tà àlà orí ìròyìn làwọn àbákẹ́ ìrẹ́ ànàbí sọ́lọ́ lárọ̀ sọ́lá ibi ọ̀sẹ̀ ìrọ̀lọ́ ànàbí gan

ń na lọ́nà ni nígbà wàhálà dé tẹ̀sán ori orí wàhálà ọgbẹ́ yìí fada bọ̀m̀bẹ́ ọ̀dàkùnrin àárẹ̀ bin Abbas ibn Abbas bá wọlé lọ́ba níjọ́ kan oṣù làbí mọ̀mìnì wọ́n bá làbí mọ̀mìnì ibn Abbas wọ́n sọ fún ẹgbẹ́ asọ̀rọ̀ àyà àwọn mọ̀mìnì ìwọ àmírù mọ̀mìnì yàtọ̀ ti tó bóò ní báyìí o tí a bá tí wọn ní àdúgbò umaru wa kí ni ó sọ pé àárọ̀ ìlú kí ni mọ́lẹ̀ tí òfin ànábì sallallahu alaihi wasallam kò sí ààyè fún ẹnì kankan nínú ẹ̀sìn islamu dáhùnsẹ̀ yìí o ẹni tí èyí bá kiri kò sáàyè fún ẹ̀sìn fàkọ́rọ̀jà kúmọ̀rù wá jáde wọ́n ní ẹ̀jẹ̀ ọgbẹ́ yìí sì ń dàlára rẹ̀ ó ń dàlára rẹ̀ tó tó tó òjì bí oṣù wà kéwò jùmọ́ àti ń bo náà wà táwọn wọ̀nyí irun òun ni rúkìlù sáni ní arkanu islam ó jẹ́ pé bí wọ́n bá ti dúró dáadáa Allah subhanahu wa ta'ala káàkiri ẹ̀sìn yíwọ́ àwọn sẹ́yìn kú náà الحمد لله رب العالمين القاهر في قرآنه الكريم أعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وكذلك حضرنا الله سبحانه وتعالى بقوله فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ولذلك ثبت عن رسول الله صلى الله عليه وسلم من حديث ابي هريره بن العباس أن النبي صلى الله عليه وسلم قال لقد آمنت أن أعمل رجلا فيصلي بالناس ثم أخالف أنا وقوم فننطلق الذين يتخلفون عن عرض الصلاة فنحرق عليهم بيوتهم ومع ذلك جاء بإسناد الصحيح من حديث أبي أيضا أن رجلا أتى النبي صلى الله عليه وسلم وهذا الرجل في بعض الروايات عبد الله بن أم مكتوم فقال يا رسول الله إني رجل ضرير البصر وداري بعيد ولي قائد لا يرافقني أتجد لي رخصة فقال النبي صلى الله عليه وسلم هل تسمع النداء قال نعم قال لا عدل لك بالاقصى اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا ولذلك كان من زيد السلف المحافظه على هذه الصلوات في المساجد مع الجماعه فهذا سعيد المسيب رحمه الله تعالى قال ما خلقت جماعه منذ خمسين سنه وكذلك ما رأيت قطع رجل في صف منذ خمسين سنة وكذلك لم يكن تكبيرة الإحرام منذ خمسين سنة رحمه الله رحمة واسعة أقول لك ولد سامس بن كثير أقول لك وكاد النبي صلى الله عليه وسلم أن تجد على ما يسوى الله سبحانه وتعالى أصلا pàtàkì owó ìfowó ó sì gbé wánú ìgbẹ́ kámojútó o irun àmọ́ kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ irun àmọ̀nà pàtàkì rẹ̀ dáadáa nígbà wata bá ti ń gbọ́rọ̀ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala bó ṣe ṣe irun ní ọ̀rọ̀ yẹn ní alórí tó pè ní orúkọ sáré orígun ẹlẹ́kẹ̀mí ní orúkọ ẹ̀sìn ọ̀ṣáájú hajj zaka yẹn bá lọ ṣe tí kírun a ìṣeré lásán ni Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ aláṣẹ ìgbẹ́ hafiz alasọ̀lá ọlọ́run ní ẹ̀ mójútó àwọn àfáà ní ìtumọ̀ rẹ̀ ní wípé káàdì báǹkì lásìkò rẹ̀ káàdì pẹ̀lú mọ́jẹ̀mú rẹ̀ káàdì ti pẹ̀lú jẹ̀máà wàsàrà àtúwò sọ bẹ́ẹ̀ náà lọ́sọ̀rọ̀ ẹsẹ̀ ẹ̀sàkúlẹ́kẹ̀ ìrún àárín gbogbo pọ̀jù ọ̀rọ̀mọ̀rọ̀ yẹn yìí wọ́n fún mu bákan náà yìí máa yẹ àyàtò mílíọ̀nù Qur'an ọlọ́run ọba ti ní sọ́jú kòló ká ìní a. wà á kí mu sọ̀lá àtàwà àti zaka wọ́rká rúù máa rọ̀ kìrín ẹkírun pẹ̀lú ẹkírun zaka Ibn Abbas ní gbólóhùn wọ́rká rúù máa rọ̀ kìrín ó ní ọlọ́run ní ẹ máa pẹ̀lú àwọn tí ń tẹ̀ ó ní háàdà ọ̀gá ẹ̀rí ń sọ sábà wo ìrún jẹ̀mọ́ àyè nínú àdìsá fúnlẹ̀ kan tí a fún àdùn fún arákùnrin àwọn àyíjà a rí pé kínní ó ń múlẹ̀ dáná níbi pé ó ní ká máa fọwọ́ rọ òun láàrin èèyàn méjì àtúwárí àwọn ìmọ̀ tó dé tó ń jẹ́ mọ́ ìpè mùsùlùmí àbọ̀dọ̀ gba ẹ̀sán lọ́dọ̀ ṣùgbọ́n láti lè bá àjọ jámọ̀ ọ̀sùn rárẹ̀ ọlọ́run lóye àwọn sọ fún wa ó ní fọ́kànlá fọmọ ìdáàrí ìbùkọ́ wọ́n ti sáájú ìyẹn yóò tún máa ṣe tẹ̀síbí kùn dà fúlàkọ̀ kọ́ igbe mọ́lẹ́bà àfọ̀dọ́ ọkùnrin nàbí bíi ìlà àfọ̀dọ́ sọ̀rọ̀ kò sí àmì ìdíkan tó máa gbé ìdè báyìí fẹ́ àbíkọ́ jẹ́ kó bìrù wọn náà torí pé tí ọ̀bà sí òun bẹ̀rẹ̀ ayé òun ìlútùmọ̀ fàfẹ́ ọmọ mi bá ní nǹkan fún ọlọ́run ní àwọn kan padà wà lọ́lẹ́ ní àwọn ànábì ọlọ́run kìí ṣe ànábì wa sọ́lá sọ́lá àbọ̀ àwọn lè wà sábà wù ṣàwáà ó wá ń tẹ̀lé ìfẹ́ inú fasáwù fàyàmùkọ́ òdà bá yà á àwọn eléyìí ìjìyà bẹ fún ọlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àfàràbọ̀ bẹ jìyà tárìkù sàrà tá a dọ́kú àwọn àyàtì ó wá pọ̀ bẹ́ẹ̀ náà Qur'an tó bá fọlọ́ sọ́bọ̀ yóò nà kírun tó bá fọlọ́ sọ́bọ̀ yóò nà gbèrò gbó àwọn arúgbó

ọkọ̀ dáma ìran wájú wípé irọ́ kèé ṣe tí mùsùlùmí ọmọ òpẹ́ wo ọ̀rẹ́ mi ló lè jẹ́ oríkà fún ọmọ yẹn wo ẹgbẹ́ bàtí àgbálẹ̀ ẹ̀ fi yín lẹ̀ mùsùlùmí ò lè ṣe báwọn tó bá mọ pàtàkì tí ìwọ̀n ní. àwọn rí àwọn sọ́lábù tí afẹ́fẹ́ sè wọn tiwájọ́ tí wọn wọ́n ní bọ̀mọ̀ lọ́wọ́ tí ara a rí wípé nínú nǹkan tó máa ń pàtàkì yìí jù òun náà ni ẹ̀rọ ilé mi sọ fún wa yìí pé káàdì

wọn ò rí nǹkan kan tó jẹ́ pé ọba ti pátì ó lè jẹ́ kéèfù ní tó ju ìrọ̀ lọ ààrẹ rè lẹ́yìn àwọn afọ àwọn arí ìrún táwọn yìí èyí tó jẹ́ pé ó tún wá jẹ́ mùsùlùmí sàtẹ́wọ̀n mẹ́ ọ̀gá ákìrùn olè ákìrùn ṣùgbọ́n káàkiri jẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ayé kà á pípé bá bá ti ń oníkẹ́ni bákan náà rọ̀húfù bìlmùmìnì náà rọ̀húfù rọ̀hìm ẹni sallallahu alaihi wasallam aláàánú lójú ni ó tún wá jẹ́ oníkẹ́ sábà jẹ́ aláàánú lójú tó jẹ́ oníkẹ́ wàlàkọ̀dé àtàwọn rọ́jòl bọ̀rẹ́ olùbásọ̀ ẹnì kan tó wà báni bíi jọkà nàrí ìtàgé wáyọ̀ nínú ìwáyà mi wọ́n ní àbúrò ìbí ibùdó ọmọ mọ̀tò kọ́ ọ̀gbọ́n sọ̀rọ̀ ní pé ìwọ òṣìṣẹ́ ọlọ́run ìdí ànàbí tó wá bá wọn ojú ojú fọ́ọ̀lì kankan o ilé tí mò ń gbé ó tún jìnà sí mọ́sáàsì wà ní ìkọ́ ìlú láàyò àfikún ni fọ́dà mo tún lẹ́nu tó jẹ́ pọ̀ tiẹ̀ lè máa mú mi lè lọ rìn bọ̀ bó bá mú jọ́jọ́ bá ti di di ti kọ́ bọ́sẹ̀ lè bá lò kò díẹ̀ ní kò díẹ̀ mẹ́jì. á ní pé àfẹ́jú lè ojú ni sí ìbùdó náà mọ̀tá sí iná tó jìnà yìí ẹjọ́ bọ̀ gan ní gbogbo kọ̀fà balẹ̀ oṣù ọlọ́run bá wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé halitẹ́tì náà ń nìdá ànábì ni sọ ọmọ ń gbọ́ sọ́nà tó mọ̀tá sí lẹ́yìn ìgbà kò sí máa ṣe o ìwọ̀nba ń tí ohun mohabdin bàbá gbé ni o kámọ̀ wà á sọ ìsìn ẹ̀wòye tí máìkì tó ti kó bá wà nígbà rí yọ wà lọ tó máìkì yọ lọ tó ha sọ ló ń gbọ́ ìpè tẹ́ máa ń pè yẹn ló pé àtòwò ti tó kọ́ọ̀lẹ̀ náà bàbí yóò dèrè kọ̀ ó ní bẹ́ẹ̀ náà nítorí ó ń sọ ọlọ́run bá ní láàjìdìlá kàló fà èmi ò gbogbo ayé ń kí ayé o àtàmì o náà àbáyọ fún ọtí ti lọ o jẹ̀mọ́ kọ́ ìlú láyé fún kùhù ẹni kò ríra o

afọ́júláyà nàbí sàmì la eléyìí ni àfọ àwọn rọ̀bì ìpínlẹ̀ sọ́nà rọ̀bì náà lọ́gbọ́yé hadithi lọ́gbọ́yé fa àfọ́bà wọn mọ́tò fáàlì àárẹ̀ tí wàá màárẹ̀ lágbára nínú wàá máa níjọ ọmọdé ọmọdé àwọn ọlọ́gbàjọ kò sí à afọ́ rọ̀bì títí àárẹ̀ tó mú yín kọ́lọ́gbọ́n ní pípé kò dé sọ́nà ọ̀dẹ́rẹ́ náà gbà à ó ní ntó jẹ́ kó mánéjà àwọn ọmọ sáà nìyí pé ó ní kó ń tó asma mọ̀ máa ń gbọ́ gbàtí wọ́n á fi bàtà yìí pé hayya ala sọ̀rọ̀ ó ti dọ̀rọ̀ fún tó bá ti gbọ́ pé wọ́n háyà rà sọ̀rọ̀ ọbẹ̀rẹ̀ fún ọ ní mo gbọ́ nígbà tí sọ bẹ́ẹ̀ ni wọ́n á wò pé ó ti pèmí kí n wá kí n kí ní ìwà fún mòun ṣeré eléyìí àárẹ̀ ẹ̀rí wípé nínú kòlékẹ̀rọ̀ wa a gbọ́dọ̀ rí pé àwọn o ọmọ lóòótọ́ lódodo ṣùgbọ́n bí wípé táyà àgbẹ̀yìn ni ọmọ bá ó ti ń bára ìṣe ŋmà ìmọ̀ mọ̀ kàdógún bàbá àgbèjì bìtìrì kò tìrì níbẹ̀ ọmọ náà mi lànà súnmí o ẹlòmíì kò lè kájọ́ ó ti bá fún bàkẹ́yìn bẹ́ẹ̀ ẹni náà mo náà wọ̀lẹ̀ pẹ̀lú ẹni tí ti mi wa a o bàtà rẹ̀ ń jẹ́lẹ̀ wọn o múndò

ó tó àádọ́ta ọdún sẹ́yìn tí mo ti rí ọ̀gbọ́n ẹnìkan wájú mi láì túmọ̀ ẹni pé sáfù wájú mọ mẹ́wàá àádọ́ta ọdún sẹ́yìn rè àbúrò bàbá wọn o ó ní bákan náà ni wípé gbogbo ìró táwọn sọ ìpẹ́ta nígbà tó tẹ̀lé òun ìṣẹ̀gbẹ́ ti rọrùn tí ilé àwọn àtẹ̀sọ̀rọ̀ ọ̀dọ̀rọ̀ ọ̀dọ̀mọ́ àwọn ẹ̀sìn wọlé pé jẹ̀mọ́ ìlú wa máa ń kí bí àwọn sálàfù tó rí ní adájọ́ ń sọ ogún ọdún ṣùgbọ́n eléyìí àfihàn bí ìfún wa pé ká tó tó bí ìrún ṣe tó lẹ́mìí wa kátó tún gbòmìnir inshallah ta'ala eléyìí tẹ̀mí yìí ti dàkúrà kìlọ̀ fi ṣe àfikọ́kọ́ lé adìyẹ́kọ́ sílẹ̀kùn bí abẹ́ wọ̀ ni àwọn abọ́ síbi ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ìrún ta'ala bó láti máa fi àsìkò ní kọ̀ọ̀kan wọlé àtàwọn ẹ̀fọ́ tá aláwọ̀ pẹ̀lú rẹ̀ inshallah ta'ala in kana fil murbaqiya allahumma arina haqqan haqqan wa dukuna tibaa wa arina baatilan baatilan اللهم يا ربنا صبر خير صبر صبر حضرتك قد قد اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم يا الله يا شافي اشفينا واشف مرضانا اللهم يا الله يا شافي اشفينا واشف مرضانا اللهم يا الله يا شافي اشفينا واشف مرضانا انت على كل شيء قدير وانت بالجبل جرير لا تفتنا بعافيتنا إنك على كل شيء قدير وأنت أرحم الراحمين وأعلم عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه فرد ملائكته وثبت بكم قال تبارك وتعالى إن الله وملائكته صدر النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في والسنة ونفعنا وإياكم في ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم ولكم وأستغفر الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة